محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وكلمة الفتاة في بيت مسلم تنسى الصلاة ثم ونعم أنا أولى ما بس يأتي صلاة وقت nígbà tí nǹkan kan ọjọ́ àṣìṣe tó bá tẹ̀lé tí wà lórí ẹ̀ àṣìṣe tí àfikún tàbí àdínkù tó bá jẹ́ pé èèyàn bá gbàgbé dín nǹkan kan kù nínú sọ́lá ní nǹkan tó ṣe pé téèyàn bá dín rora kù òpó tí sọ́lá ti ń bàjẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé. lẹ́yìn ìgbà tó náà lọ láti òkú wà ọlọ sí koríta rẹ̀ láìpò láti tẹ ọwọ́ ọ̀pọ̀ àgbógorí sókè láti koríta rẹ̀ wá síbi àtijọ́kọ̀ láì láti tẹ ọwọ́ ọ̀pọ̀ àbí sọ láti ní òpè tẹ̀síwájú yìí gbogbo àwọn àdínkù yìí àtàwọn ìtọ́jọ bẹ́ẹ̀ kéèyàn ṣe látàrí ìgbàgbé ọ̀nà wà tó ṣe pé wọ́n bẹ nínú wọn èyí tó ṣe pé kò bùkátà kọ ọlọ́kà tó ṣe kan bí ẹni tó gbàgbé àti sọ ọ̀wọ́ ọ̀pọ̀ àtúbọ̀ ẹgbẹ́ àti forí kalẹ̀ níbi àti gbórí sókè láti ìforí kalẹ̀ wá sí ìjókòó kò sí nǹkan kan tó ṣe sọlá ti rẹ ọ̀bàjẹ́ ìwọ́n ẹni tó ti kú gbàgbé láti jókòó tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ lórí ìdíje sókè ọ̀gbọ́dọ̀ padà sí ìjókòó yìí má ìwọ́n gbà tó bá parí sọlá ti rẹ lẹ́yìn tó bá ti tẹ̀síwájú ọ̀gbọ́dọ̀ sálámà ṣáájú kó tó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ ni ẹni tó bá gbàgbé tó ti àfikún nínú sọlá rẹ̀. ètè pọ́n máa ń àti kẹ́ni tó ti ṣe sọ̀lá àṣùbà rákà méjì sọ̀lá àti ìtura pé òun á lérò pé rákà alákọ̀ọ́kọ́ ló tẹ̀sẹ̀ ó dìde lọ sí rákà ẹlẹ́kẹ̀jì lérò tiẹ̀ láì mọ̀ pẹ́lẹ́ kẹta ni ó ṣe bẹ́ẹ̀ ó yìí náà ibi tí sọ́wọ́n ti tò sáwùdì wọn ló ti rántí pẹ́rọ́tà kan eléyìí tó dá tó gedegbe àfikún rẹ̀ òun náà nígbà tí òsì máa mà sí bẹ́ẹ̀ òun ti ẹ̀ tó bá sálámà tán yóò forí kalẹ̀ lẹ́yìn tí sálámà gbogbo àwọn lẹ́yìn tí ẹ̀ bá ń sọ sọ bẹ́ẹ̀ ó yẹ kéèyàn mọ̀ nípa rẹ̀ nítorí pé mímọ̀ nípa rẹ̀ ló fún yàn ní ọ̀nà àbáyọ láti máa ṣe àtúnṣe sí àwọn àgbàdo tó bá ṣẹlẹ̀ sí yàn nínú sọ̀lá tiẹ̀. ó sì ṣòro púpọ̀ kí èèyàn máa ti ṣẹlẹ̀ kí nǹkan kan nínú méjèèjì ọmọ ṣẹlẹ̀ sí yàn bóyá tuntun bóyá àlékún. kódà tí èèyàn bá jẹ́ni tí máa ń tẹ̀lé sọ̀lá tiẹ̀ dáadáa wọ́n tó wá pé nǹkan ti dà bó ti dà fọ́pọ̀lọpọ̀ lónìí. ara lásán èmi ń gbé gbóná lórí sọláàtì rẹ̀ àdìdúró àti rògbòwà àdìforí kalẹ̀ àdìdókò nínú sọláàtì rẹ̀ tí kàtí ń fi tọkàn rẹ̀ wà bẹ̀. wọ́n gbẹ̀gbẹ́ ṣe ń ṣe títọ́ fún wọn yọ ńlá wọn ṣe ń tẹ́ ní káfí mi ò sí ń bẹ̀ torí ẹ̀ ọ̀gá ọ̀gá ọ̀lẹ́bí sọ̀rọ̀ bá àwọn àríwá ìṣẹ̀lẹ̀ yẹ́pọ̀ lọ́gá àwọn olùbẹ̀rù ọ̀wọ́ àwọn ẹni tó rẹ pé tọkàn sára iná rẹ ti ń tẹ́sí lẹ́yìn náà ti sọ̀lá wọn kà sí sí níbẹ̀ látàrí àfikún tàbí àtẹ́kù abdullahi ibn buhayna ọ̀dọ̀ yẹn wọ́n buhayna nínú sàkéyì mọ́sẹ̀ ọlọ́nà ìṣòlòwà àdìsílẹ̀ wọ́n ti sọ̀lá ti fún alọ́jọ́ kan wọ́n wá jẹ́ pé wọn ọ̀ràn ti jókòó ìjókòó tẹ̀sán alákọ̀ọ́kọ́ ànábì àwọn sọ̀hábà tó sùn hàn lọ́ ànábì ọ̀padà ìgbọ́n gbà tó parí sọ̀rẹ́ tó ṣe kẹ̀ṣọ́ọ̀bù táwọn retí kọ́kálámà kọ́kálámà kàkà bẹ́ẹ̀ níṣẹ́ ló forí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó di kọ́kálámà Abu Hurairah ọ̀dẹ̀ ọ̀gbọ́n àwọn àyìn wọn náà gba títí kan wà báyà sọ̀rọ̀ àtọ̀tọ̀ àbí sọ̀rọ̀ àtọ̀rọ̀ àfọ̀ ànábì ń ṣe fún wa lọ́jọ́ àná wọn sọ̀rọ̀ àkà méjì lọ́ba sálámù ọkùnrin kan bá ti dé à ń pẹ̀lú lórí ẹ̀dá yìí wọ́n á sọ pé kí wọ́n ti sọ láti sùn ní àbí wọ́n ló gbàgbé ọ̀nàbìnrin méjèèjì ọ̀fẹ́ arákùnrin ọlọ́kàn ti tẹ̀lé ní méjèèjì bọ́ọ̀lù ní ìgbọ́yọ̀ gbàgbé ìgbọ́yà ọ̀gbàgbé tàbí olúwa ti dé báyìí anábì sọ̀rọ̀ bá àbí sọ̀rọ̀ wọ́n bí àwọn sàhábà rẹ̀ àwọn sàhábà onídàá oníbẹ̀rẹ̀ ẹ̀ ti dé anábì wọn á tó rákà méjì tó kù nígbà tán sálámà tán àforí kalẹ̀ lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ ni Abdullah ibn Mas'ud radiyallahu anhu wọn lọ́nà bí ètò ìsọ̀lá ìṣẹ̀lẹ̀ ní rákà mẹ́rin fún alọ́jọ́ ló bá dìde lọ sí rákà ẹlẹ́ka àwọn ẹgbẹ́ tuntun hàn na ànábì bá padà tó jẹ pàtó wá parí ìsọ̀lá tó sálámà kó tó forí kó tó tó ọwọ́ sọ̀rọ̀ kan ẹ̀rọ ti wá nínú sàfẹ́ ìmúṣẹ́ ó ní ìnáma anabẹ́sọ̀rọ̀ méjìlélọ́kọ̀ ẹ̀ńtà kàmáṣẹ́ńtàwọ̀ ìdáná sí tó ẹ̀lẹ́ kẹrù òdò ẹ̀mí o ǹjẹ́ kẹta bí ìbá sàbára bí ti yín èmi náà máa ń gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí ṣe máa ń gbàgbé torí náà tí mo bá gbàgbé ẹ̀ máa rán mi létí lẹ́yìn tí mo sì pé kódà tó ti pé à ń fi ọkàn wa àtàrà wa ti sọ̀dá ààyè kí ìgbàgbére lè wá wà báwo wá ni ìgbà jẹ́ pé ara lásán là ń gbé gbóná ọkàn wa kì í sábà ti mẹ́ lọ́ọ̀bà ló fi pàtàkì sí ká mọ̀ nípa tòjó ẹsẹ̀ àwọn ìforíkalẹ̀ ti ìgbàgbé ìforíkalẹ̀ ti ìgbàgbé abẹ́ àwọn àgbọ̀n jẹ́rìí ó túbọ̀ fún wa lórí àtìmọ̀ nípa ìsìn wa fọ́nà wa lọ́wọ́ láti máa sàwọn nǹkan tá à ń lọ́yẹ́ sí wa ó ṣe ní sábàbí rere fún wa lọ́yẹ́ àti lọ́sẹ̀ yá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب